Ire ni mo fẹ́, bàbá lónìí. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ lórúkọ jésù kristi ọjọ́ ìní ọjọ́ ire ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló máa jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín yóò dára fún yín lónìí aláìbí yẹn kò ní ṣẹ́ mọ́ yín lára òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ẹkún wọnú ilé yín ẹ̀yin ọlọ́jọ́ bíi happy birthday to you lórúkọ jésù yóò dára fún yín òkè òkè lẹ́ ó máa lọ ìtẹ̀síwájú ó máa yín àwọn ohun tẹ́ ẹ nílò tí ayé ò fi dára fún yín àánú ọlọ́run yóò pèsè fún yín ẹ ra àánú gbà ó ìrànlọ́wọ́ látòkè wá yóò jẹ́ tiyín oore ọ̀tun ó máa jẹ́ tiyín àánú ọ̀tun ó máa jẹ́ tiyín ojúrere ọ̀tun ó máa jẹ́ tiyín ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run máa yọ̀ǹda rẹ̀ fún yín ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa wa àmín ìwé Hósíà orí four ẹsẹ̀ seven ó ní màá kà láàárọ̀ yìí Hósíà orí four ẹsẹ̀ seven bíbélì wípé bí a ti mú wọn pọ̀ sí tó bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń dẹ́ṣẹ̀ sí mi tó nítorí náà èmi ó yí ògo wọn padà sí ìtìjú ògo ni fọlọ́run lókè ọ̀run kó tó di pé màá dánu dúró díẹ̀ lórí àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí ògo ẹ má gbàgbé pé mo ti sọ fún wa pé ògo ó lè fò lọ ògo ó lè kú wọ́n lè bọ́ ògo bí ẹni bọ́ aṣọ wọ́n lè pààrọ̀ ògo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́rí bí tá kà láàárọ̀ yìí ó jẹ́ bí ìkáàdì fún gbogbo ẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì. ṣe rí ẹ̀ṣẹ̀ àti ògo wọn kì í sọ̀rọ̀ ẹ̀ ìyẹn ni mo fẹ́ ká mọ̀ láàárọ̀ yìí. ó ní bí mo ti mú wọn pọ̀ sí tó ìyẹn ni pé bọ́lọ́run ṣe increase wọn tó tọ́lọ́run ṣe wọ́n lógo tó ó ní bẹ́ẹ̀ náà ni wọ́n ń dẹ́ṣẹ̀ sí mi tó ó nítorí náà èmi ó yí ògo wọn padà sí ìtìjú ṣẹ̀rí ntẹ́ṣẹ̀ máa ń ṣe fún yàn nìyẹn tí èèyàn bá ti gba ẹ̀ṣẹ̀ láàyè ẹ̀ṣẹ̀ máa ń yí ògo padà sí ẹ̀gàn ni ẹ̀ṣẹ̀ ẹ máa ń yí ògo padà sí ìtìjú ni nítorí náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí bọ́ bá ṣe wà nípa tirẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ orí ọ̀fẹ́ kan tó wà òun náà ni pé kéèyàn yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù Kristi tó bá yọ̀ǹda ayé ẹ̀ fún Jésù Kristi tó gba Kristi sínú ayé rẹ̀ ẹ̀mí Kristi nínú ayé ènìyàn yóò máa ràn yàn lọ́wọ́ láti lè borí ẹ̀ṣẹ̀ àdúrà mi fún ọ ni wípé ẹ̀ṣẹ̀ kò ní ba ògo rẹ jẹ́ ẹjẹ́ àtẹ́wọ́ ẹ̀jẹ̀ ń zòrè fún wa lórúkọ Jésù Kristi ohun tó ṣe tí ògo fi sá lọ ò ní dáwọ́lé ìwà tó wù tí èyí ò fi dológo àná lórúkọ Jésù ò ní hù àṣìṣe tí máa paná ògo lórúkọ Jésù ò ní ṣe gbogbo ìwà tó wù tí ẹni tó ti lógo rí tí ò wà ní lógo mọ́ nípa agbára ẹ̀mí Ọlọ́run ò ní dáwọ́lé yóò dára fún ọ orí ọ̀fẹ́ ìkíyèsára orí ọ̀fẹ́ ìwà mímọ́ lórúkọ Jésù Olúwa gbé wáyé rẹ agbára tó ń borí ẹ̀ṣẹ̀ agbára tó ń borí ayé agbára tó ń borí ẹran ara lórúkọ jésù kí ọlọ́run gbé wáyé ẹ lónìí o ò ní ṣìṣe ọ̀fọ̀ àṣìṣe ò ní bà ọ́ lórúkọ jésù kristi ohun tí wọ́n ń pè ní àpadà sí aburú kò ní jẹ́ tiẹ̀ ògo rẹ yóò dọjọ́ alẹ́ ògo rẹ ò ní dìbàjẹ́ ògo rẹ ò ní fò lọ ògo rẹ ò ní kú o ò ní dológo àná bí mo ṣe wí bẹ́ẹ̀ ló máa rí ẹ̀yin aláìsàn láàárọ̀ yìí ọlọ́run kò dáwọ́lé yín lórúkọ jésù ẹ ìmúláradá gbogbo ẹ̀yin tí ẹ wà ní ipò ìlóyún lórúkọ jésù ọlọ́run kó rọ̀ yín lágbára ọba tó dì lórúkọ jésù yóò bá yín tù ọjọ́ bíbí yín kò ní di ọjọ́ ẹkún gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ẹ̀bùn ọmọ lónìí olúwa yóò rántí yín sí rere kọ́dún yìí tó parí ẹ̀yìn lọ́nlógo bẹ́ẹ̀ ni kó rí ó sì ti rí bẹ́ẹ̀ àlàáfíà ọlọ́run kó jọba ní nàìjíríà gbogbo ibi tó ti ń gbọ́ mi kálàáfíà ọlọ́run kó jọba níbẹ̀ ìjáde ẹnìkọ̀ọ̀kan yín lónìí yóò jẹ́ ìbùkún ìpadàwọlé yín á jẹ́ ayọ̀ òpin ọ̀sẹ̀ yìí kò ní kanú lé yín òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ẹkún wọ ọ̀dẹ̀ yín làáfíà Kristi yóò sì máa bá yín gbé ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkunlọ́lá àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́ olùyẹ̀rẹ̀ àlàáfíà èmi ò sì rí.